Jíjẹ́ pẹ̀lú ọ̀pá ìpẹ̀lú ọlọ́ọ̀bá náà, ọba tí ó tún ṣe ìlérí ìyà fún gbogbo tó sì ṣe àdéhùn ẹ̀san tó kọ̀ fún gbogbo olùbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà ni mo ti lẹ́rìí pé anábìwá Muhammad sọlọ́gbà àríwọ̀sọ́lẹ́rẹ̀ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run bá ti ní ọlọ́run bá sàrẹ́ fún kíátìkẹ́ fún atara ilé rẹ̀ àtàwọn àtààbọ̀ rẹ̀ ìkẹ́ tí àgbẹ̀ náà kó máa bẹ lórí gbogbo àwọn tó tún tẹ̀lé wọn títí tí ó fi dórí ẹnì kọ̀ọ̀kan wá kọ́lọ́mà kọ́tọ́ anáìlọ́rin tẹ̀lé ànábi sọlọ́gbà àríwọ̀sọ́lẹ́rẹ̀ pẹ̀lú òdodo àtọkàmímá ẹ̀yọ́mọ̀ yá mi náà àdùá òun la fẹ́ fẹ́ra wa rẹ̀ lónìí bó tẹ̀ jẹ́ pé a ń ṣe àdùá tẹ́lẹ̀ kódà máa ní àwọn àsìkò àtàwọn àgbà tẹ́yẹ̀ tó máa ń tẹ̀ra bó ti jẹ́ pé gbogbo olóògbé ti gbogbo àsìkò dáadọ́ ló wa pátápátá fẹ́ ká máa bẹ ọlọ́run kò yẹ ká máa bẹ lásìkò kan àbí ká wà ní bẹ ká jẹ́ nínú àwọn àgbà tó yẹ ká fún wọn tẹra mọ́dùá káfí ọlọ́run púpọ̀ sí ju tàtẹ̀yìnwá lọ òun ni ihe nùzúlì ànàwá ibi wàlàfáàd wàlìsọ̀rọ̀bà tí rògbòdì àbí gbogbo orílẹ̀-èdè torí pé ń gbà ní orílẹ̀-èdè ní ìfọkàn balẹ̀ ẹnìkan ò sì ní gbádùn nínú ẹ̀ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tó jáde ọwọ́ àdúgbò lè tí fámìlì kan mọ̀ tó sì fẹ́ sí sára àdúgbò tó sì ní mà àwọn lékún níbẹ̀ lórí ọ̀rọ̀ ju àwọn ará lọ nígbà míì ó sì gbogbo orílẹ̀-èdè bí orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ́ọ̀bá wa sọ̀hánù ọ̀tàálá tó dá wa tó ní wá láti pápá ó ní ẹ̀mọ́ sọ̀rọ̀ ń tẹ́ bá fẹ́ ẹ sì máa sọ ń tẹ́ bá fẹ́ fún mi wọ́n máa dá yín lóhùn ní ìmọ̀ sí ń tẹ́ bá fẹ́ fún yín ń tẹ́ bá sì fẹ́ ìmọ̀ dáàbò bò yín bẹ̀. ìyẹn ló fà á tó fi jẹ́ pé àwọn ànábì ọlọ́run ló bá jú níbi eléyìí tá à ń sọ yìí nínú tí wọ́n fi já ànábì ọlọ́run nìyẹn

ẹ̀kọ́ tó lọ́lọ́ àwọn ànábì ọlọ́run ẹni mímọ́ ni wọ́n àwọn tí wọ́n fi àbùkù àti wà èrí ìtọ́jọ́ apáka àwọn ànábì ọlọ́run wọ́n jẹ̀bi ọlọ́run àbí kí wọ́n kí wọ́n tó Banu tí wọ́n kan lábùkù àti àlẹ́ ìmọ̀sọ̀láàbọ̀ sọ̀lá àtàwọn míì nínú àwọn ànábì ọ̀rọ̀ sábùkù ni wọ́n ti ẹ̀sìn àwọn yẹn wọ́n pa àwọn míì wọ́n sì bá wọn wọ́n mú wọn lẹ́rú wọ́n sí àwọn ẹlòmíì wọ́n pa àwọn ẹlòmíì wọ́n fi ọ̀rọ̀ tí ò sọ sí ẹni tó bá bẹ̀rù ọlọ́run tí èyí sì sọ fi tìtúrú ẹ̀ wọ́n

ebi tọ́lọ́ ti sọ fifteen àdánwò tó bá nàbí dàrú àní ìsàlá tó nígbà fẹ́lú bẹ́ẹ̀ sábà fi ìrìndìnà kó lórí topic ó ní pé ẹwu tọ́lọ́ ọba tó sọ nípa wọn ìsàlẹ̀ àwọn náà ti lè pa ìrọ̀ tí nǹkan bá jẹ́ oore tí mú yàn súnmọ́ ọlọ́run àwọn ọlọ́run bá lẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀ tó bá àwọn ní ó kọ́kọ́ jùmọ̀ sí ọlọ́ọ̀tún wa ní wà èdè òun nàná rọ́bà bá ń pààrọ̀ wọ́n máa bẹ̀ wá lẹ́nu tí ó sojú kòkòrò ọ̀dọ̀ ọlọ́run tí wọ́n sì máa ìyá ọlọ́run ìsojú kòkòrò ọ̀dọ̀ ọlọ́run rọ́hà bá ga níjẹ́ rọ́hà lágbáwá wọ́n tún máa ọlọ́run wàkánú lànà wọ́n sì wá wà gan torí pé àlẹ́kọ́ọ̀kù ìbẹ̀rù ni àlẹ́kọ́síà ìbẹ̀rù ni ọ̀kan ga jù kan lọ èyí tó ga jù náà la fún waka wàkánú lànà ọ̀sìn ọlọ́run wa ń lo o nígbà tó ọlọ́run bá ń sọ nípa wọn ọlọ́run ìnáhùn jẹ́ńdà gbogbo wọn kò sọ pé ìnáhùn onye ní ìnáhùn ó tún wá sọ pé ìtààrẹ̀ òun ó tún lo bẹ́ẹ̀dù tó jọmọ́ na tún sọ pé wàyà ní ọ̀hún nànà gbogbo wọn ni ó tún wá sọ pé wà kánú wáwò mẹ́yẹn náà na na gbogbo àwọn e isa ọmọ mẹ́rìàmà tí wọ́n mú lọ́lọ́run kàbọ́mọ ọlọ́run ọbẹ̀ náà púpọ̀ lórí ayé kò sígbà tábà amọ̀rí kan ó ṣẹlẹ̀ táwọn ànábì ọlọ́run ibi wọn ti lọ síbẹ̀ lẹ́ẹ̀kan náà láì ṣe méjì orí dùhà ọ̀la wọn máa ṣe lọ́run o sì wá orogún kankan mọ́ lọ́run dídú òkú mọ́ ọlọ́run bá wá sọ fún wa pé mo máa sì máa jẹ́ pé ẹni tó bá pè mí tó bá pè tó bá jẹ́ kó pè ó fẹ́ fọ́nà òní jẹ́ pé ẹlòmíì tí ò bá pè ujibu dawata da'i ujibu dawata da'i idha da'an ujibu dawata da'i idha zorku zaman ní owó nínú gbà dàáì tó bá pè mí tí ò bá pè ọlọ́run ọ̀wọ́ nù gbọ́n láti wá sọ pé ọlọ́run tó rẹ̀ ṣe ṣe bí ọlọ́run tó wá mọ̀ ọlọ́run mọ̀ ní orúkọ rẹ̀ ní àlíyìn aláàmúlùmí alámọ̀tá pàápàá tí ò sí ìfẹ́ kan tó fẹ́ fún náà tí ó sì fẹ́ da kò sínú ẹ̀dá rẹ̀ tó fi mọ̀ tán bí ìbátan nìkan nínú tọ́lọ́run bá gbámú tí ò fẹ́ lòmíì ńlá mọ̀ tán ìmọ̀ ìjọba ń bẹ̀kọ́ ọmọ èèyàn mà lọ́mọ èèyàn máa ń mà tẹ̀bá táyà tó kù sí wà pé kí ó nà lè ṣe ń nìyẹn ìlú ọmọ èèyàn ò lè rọ kiri ká ṣe ń nìkan ọ̀kan nínú ìmọ̀ àwọ̀ ilá ìmọ̀ ìṣá àti tọ́lọ̀ bá fẹ́ ìgbà tó bá fẹ́ ní òtò ìdí ara yìí gbogbo àwọn ọmọ àǹfààní jáde ìgbà tọ́lọ̀ fẹ́ èyí ní ma kankan nínú mọ̀ náà àti tọ́lọ̀ bá kankan mọ̀ wa náà tó bá jẹ́ pé níbi àlámà rí aburú àti dáadáa ọlọ́ọ̀kẹ́ ká pè ntọ́lọ̀ tó fi tẹ̀ wá bá tó ní gẹ́gẹ́ bí ẹrú ní ẹ̀. sọ pé gẹ́gẹ́ bí ìgbà tára bá ń tani ní tí máa tani tí máa jẹ́ pé tí máa dá ẹni dára ní lóhùn ìbáàdà à nígbà tó bá fẹ́ ọlọ́run wọ̀yá fíbù tù aburú tó bá ṣẹlẹ̀ tani ó kà kóun lẹ́ẹ̀kí òní ló ti máa ó ti gbàtẹ́ bá nígbà tó pé àlọ́run ẹlẹ́ẹ̀kejì ẹwà àgbẹ̀ ọlọ́run láti di àkọ́kọ́ làwọn ẹni fi àwọn ẹni sọ pé tá pè wá ní àgbáńlá ayé pé ẹ̀yin ọmọ nàìjíríà kí ni boko haram lẹ kọkọ dakọ tàbí ká sọ pé boko haram làwọn kan kọkọ dakọ kò sí eré àkóso problem gbogbo táwọn ọlọ́yà bá yẹn tó dé dúró ìdáná ọlọ́run kan kí n tètè yẹn kò ságun àbí torílẹ̀ èdè yóò ti bọ́ sínú ìṣòro kódà ó yí kó lọ òun náà ló jẹ́ pé mi náà ronú kan pé ká tó pàṣẹ ìlú ìlú wa torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn olú solution sí ibi dùá ẹ̀yin náà máa fi wá sáwọn èèyàn pé kò sọ́nà àbáyọ àfi dùá àti kéèyàn máa bẹ ọlọ́run gbogbo ọ̀nà àbáyọ sẹ́yìn ló pátápátá wà láàyè tí wọ́n fi láyé láti ti zero ni àfi ká máa bẹ ọlọ́run. àwa ń bẹ ọlọ́run ìta fẹ́ ni ká máa bẹ ọlọ́run rẹ ẹ máa bẹ ọlọ́run pé. bí ó bá ti ti fẹ́. a máa wá bẹ lọ́n pé a ẹjá kọ́sẹ̀ bẹ̀rẹ̀ ló ń bí kí ọ̀rọ̀ anábì sọlọ́lọ́ ọ̀rọ̀ sọlá ó ní ibrahim nafrika wọ́n gangan ní kó bẹ̀rẹ̀ lórí ara rẹ̀ àwọn àti àpèjúwe bíbẹ̀rẹ̀ lórí ara ẹni tó ń nà máa ń àwọn olù wá ya ẹ̀yin ní mo lọ́mọ ẹ̀yin náà ní kódà yàtọ̀ sáyà wa àtọmọ wa ó ṣe é ṣe kọ́mẹ ọ̀kan àbí méjì ó tún máa bẹ lọ́dọ̀ wa tí wọ́n sì bí wá ń pa wọn lásìkò tí wọ́n wà lọ́dọ̀ wa bẹ́ẹ̀ wọ́n ti sọmọ wa. ebida binafsik bẹ̀rẹ̀ lórí ara rẹ̀ fúnmà lẹ́yìn náà bìmọ́ǹtà àwìn ẹni tí wọ́n bá ń pàtẹ́lẹ́ lórí kò sàǹfà ẹ̀kọ́ dẹ̀ àdìsá mẹ́bìnrin sọlọ́gbọ̀n sáárà rẹ̀ wà tọ́lọ́wọ́ ọmọ ọlọ́wọ́ kàlẹ́ àtọ́jú ọmọ ọlọ́wọ́ tí a sì fi ta ilé fún àjọ pé ibi tí wọ́n bí ọdẹ náà ní tó bá dé o tọ́lá pé òun náà ló jẹ kó sábà di fìtí náà ló gbẹ̀rẹ̀ kí á mọ̀ fún un. bẹ́ẹ̀ náà sọlọ́mọ téèyàn bí téèyàn orí bíbí nìkan tọ́lá yẹ pé wọ́n lọ fà á tó fi jẹ́ kan nù tọ́wọ́n ọ̀sáàrọ̀ ọmọ tìtì nìkan mo kọ́ ọlọ́mọ láyé àti lọ́run bàbá ńlá ọ̀rọ̀ pa wọn ní àákò lọ́dọ̀ náà tó wọ̀ lóbi ẹnu làwọn òbí fún ọkọ̀ ọmọ láyé ibi wọn lọ bá tó dé nígbà tí mo sọ̀rọ̀ níbi àkíkọ̀ kan láàyè ilé ìwé kan tí wọ́n dálẹ̀ Ìbàdàn kan pè ní ẹ mú ọmọ tọ́jú láti kékeré ẹ̀ẹ̀ka fún ọmọ ọ̀rọ̀ yípo tán ẹlẹ́ẹ̀kọ́ lọ́mọ tó bá tó bá tó bá tó bá ju tó bá tó bá fẹ́ jẹ tó bá ju mínísítà tó bá wọlé ẹ̀ẹ̀kọ́ lọ́mọ náà àyè kejì ìgbà tó wá rí bó fi rí òun náà ọmọ yín ni wọn àbíkẹ́yìn ó tètè bẹ̀rẹ̀ láti sùn. nínú àánú ọlọ́run wá ní pé ẹ pè ní màá dá ẹ pè ní màá dá àìmọye tí òní dáhùn sọmọ yẹn ń pè àìmọye tí òní dáhùn sọmọ yẹn ń pè tẹ ti dọ̀tá tàbí ẹtì bálábọ́jọ́ sọ pé ẹjẹ́ mọ̀ pé kò tiẹ̀ sọ̀rọ̀ ẹjẹ́ mọ̀ kò pè sí ẹni tó lóun fi tiẹ̀ pè ẹni tó lóun fi tán ẹ̀ pé ọwọ́ ọ̀wọ́ ó dàbí ìgbà tó yẹ ìméjì pẹ̀lú àwọ̀

àdíkẹ́ ẹmọ orí ìdáyà yìí wọ̀nlá àdíkẹ́ ìran ọbẹ̀ náà kí ìran bá já ṣebí tójú yẹn nìkan ti jẹlẹ́bọ tójú yẹn nìkan ti di bàbá aláwo tójú yẹn nìkan ti di bàbá ọlọ́sàn tójú yẹn nìkan ti lọ sí òun tẹ̀fẹ́ gbọ́ pàṣán òun tẹ̀fẹ́ gbọ́ ọmọláyò tójú wa iná mi tójú wa iná nìkan ti sọ pé ah, ah, Allahu Akbar mo ti gbàtọ̀ náà báyìí sójú wa iná yìí bàbá ọlọ́kùnrin wà ẹ̀ǹdí oríṣiríṣi àwọn èèyàn pẹ̀lú tí wọ́n gbá mú wọ́n wà tán ti bọ́ sínú ìsìlám oríṣiríṣi àwọn èèyàn sì wà ní ẹ̀kan ti kó ní ìsìlám kí wọ́n á ló dé téèyàn ní téèyàn ní èyí kan gan téèyàn ní máa bẹ lọ́rùn pé èmi náà tí mo wà lórí ẹ̀ kí n ti ní máa ṣe mí ẹjẹ ẹjẹ fún alápẹ̀rẹ̀ kan bàbá ń fi sún náà àmọ́ yóò àmọ́ yóò ọ̀lẹ́ àmọ́ yóò kò sẹ́ńtẹ́ yóò tẹ́sí padà ní àmọ́ aláfi mọ́lẹ̀ tá mọ́ àìmọ́ àmọ́ bá ti àmọ́ bí ọlọ́run tá a sì ń dọ́gbọ́n ṣe fẹ́rẹ́wẹ́ èyí ní tá à ń bẹ láyé tó pé àmọ́ ìjà pẹ̀lú kó yẹ kéèké kọ́ nǹkan ló ń sẹ́gun wa káyìn gbàtà wà dúró láyé bàtà wa ń sílẹ̀ níbẹ̀ tí gbogbo ẹ̀yìn yí pọ̀ mọ́ra wọn lọ́wọ́ sọ pé fàámà mẹ́nu fákù láti máa wà sí ìlú tí wọ́n bá gbé scale èèyàn kalẹ̀ ẹni tí iṣẹ́ rí ẹ bá tóbi jù lórí scale àwọn ọ̀fẹ́ rí ìṣàtọ̀ ọ̀rọ̀ ọ̀dìyà ìtumọ̀ ẹni pé nǹkan kan nínú aburú náà ó ní tó wọ̀n kò kà tó dáadáa wa ama máa máa ń ṣùgbọ́n tí dáadáa ìbá kéré ó túmọ̀ sí pé òṣùwọ̀n ah, afẹ́ díẹ̀ ló ga jù aláboyún àti nílé a ní ẹ̀sìn àti ní ẹ̀sẹ̀ àpẹẹrẹ ááyàmù àdíìsì tó ní lẹ́yìn náà ẹ̀yẹn ń pè ní gbogbo yá ìbáyìí lọ́rùn bá yá ìbáyìí yìí gbogbo kóńdò kò já gbogbo ń ní jẹ lọ́jọ́ kú ó ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí pé mo sábà pa ọ̀rọ̀ yìí dáadáa kò sì fi pé pẹ̀lú ògo ọlọ́run sí ẹlòmíì náà rò bẹ́ẹ̀ tí orí ayé kò sì síbi tọ́lọ́run bá ọ̀rẹ́ àdáwọ̀ yẹn sí kò sí orílẹ̀ àyè nígbà tó lọ́n sọ pé kúlò kù já ẹ̀yìn ẹni tí ò bá bẹ̀rẹ̀ ọlọ́run kódà kò ní fẹ́ gbọ́ àdéhùn lẹ́ẹ̀kejì gbogbo yín ló ti ń pa ẹni tí ò bá bẹ̀rẹ̀ ọlọ́run pé ibi àdékélẹ̀ rí ilá mọ́nà àpáǹtì àbẹ́ tí mo bá yó fàṣàkàn ìwọ̀n ní mọ̀tẹ̀ ní kékeré ló ń jẹ́ kí yó ní mọ̀tẹ̀ gbé parí òkè ẹ̀ lọ́kùn njọ́tọ́lọ́ sẹ́yìn bá torí kòkó sí ọ̀rọ̀ ọlọ́run njọ́tẹ́bí bá gbogbo ń yẹlé yìí ẹlòmíràn kò yóò fà láyé ẹlòmíràn kò wọ́n dáàbò ìtọ́jú méjì láyé pépé ló fẹ́ fà wọn ni owó ló jẹ àbí kò àṣẹ gbogbo yẹn ni kejì ẹ̀yọ́ nígbà tó ń kọ́ náà gbogbo yẹn yẹn rúṣin mi jẹ́ àárín ẹ̀rín òhun ní abẹ́tí bá dá sọ́bọ̀. ẹ bá wà mí ẹ máa bẹ̀ mí kí n bòyí láti rí wíwọ sọ kí ẹ lè máa rásọ wọ̀ sẹ́ni tí ń wọ mẹ́ta lójúmọ́ aláṣẹ ẹni tí ń wọ ẹ̀kan lójúmọ́ ẹ̀rọ ìjọba wọ̀ lẹ́nu kan ní lọ́la àti fìlà àti bàtà ṣé òun tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ tí ń wọ méjì lójúmọ́ àbí mẹ́ta níta ọ̀rọ̀ níta níta ọmọ ń bẹ ní àwọn táǹkà yìí tó wá wọ́n kọ̀ọ̀kan lónìí tó tó kọ́ tọ́ọ̀nù aṣọ yẹn padà obì méjì lọ́dún ẹ̀ parí torí ayé náà ni tọ́lọ̀ bá fẹ́ jẹ tọ́lọ̀ bá fẹ́ jà sí òhù yóò jà yóò jà ẹ wo bọ́lá ń ṣe ń fi alábòsí kan mo ṣe ń fi ń pọ́n níta alábòsí mi torí lè dẹ̀wọ̀ làbẹ́kà ni àbí tàgbáyé sọ́jọ́ alábòsí kan ti hàn yẹ̀ léèmọ̀ kọjá àlà nígbà tó náà ó gbà mú pẹ̀lú alábòsí nínú ọmọ adámà náà àwọn pé gbogbo ayé náà wò pé ara ah, yóò bẹ́ẹ̀ lóòótọ́ ó sì padà rí bẹ́ẹ̀ kúlù fún ọlọ́run ní wàlúkúlù láwùgbọ́n mínà bọ́ọ̀lù lọ́mọ́ọ̀nù gbogbo ẹ̀dá lọ́nà bá ń bá wíwẹ̀ yẹn o. èmi ni mo sì máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ ẹ wá mi lálá foríjì fi foríjì yìí ọ̀kan gbòógì inú bí táwọn ọlọ́run nù. nínú àwọn kan tí máa ń fà ṣáájú àti wá fi gbà tá a fẹ́ ká pàkíyèsí ara wa sí òní pé àwọn èèyàn máa ń rẹ́ ìtẹ́ náà láàrin ìtẹ́ náà ti bọ́ mẹ́rin mi lọ́wọ́ àsọ̀làwà lùkọ́m káàsì sọ láti lẹ́ẹ̀mà àrùn tí wọ́n ti bọ́ mọ́kànlọ́kọ̀ mùsùlùmí lọ́wọ́ asọ islam òun kù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí títí títí wọ́n fi bá débi ohun islam kìíní kan islam ìtọ́nà ọba pè ní islam ó ti lọ. an yakuna al-abdu mudayyi'an li fara'idillah téèyàn bá rárá ọ̀ràn yẹn lá ọ̀ràn yẹn ọlọ́run láàrin tó dì náà ọlọ́run ní ìwọ ọ̀tọ̀ náà ayé ti ṣòro a lè máa lọ a lè máa bọ̀ a lè máa ní sódò òbí sílẹ̀ alẹ́mọ̀ jẹ́ ń tá a fẹ́ káwọn èèyàn gbà pé nǹkan fi dáa ìgbésí ayé ti rọrùn wàláyà yóò tòrò ẹsìn yẹn lé ní nínú ìrá ìfẹ́ ọlọ́run láàrin ní ìsìkáàbù màhàrímì kó jẹ́ pé yẹn máa máa pàtẹ ìbàjẹ́ kó sọ pé tó burú bẹ́ẹ̀ ó dá bùbá rẹ̀ ó dá gbádá ẹ̀ ó dá ẹ̀ ó dé ẹ̀ ẹni tó wá ń pè sákèsí pé ẹgbẹ̀rún ọlọ́run onítọ̀ ni òwà aráyé onítọ̀ ni ò lájú ọlọ́run wa ọkọ̀ bá sákèsí tí ó jẹ pálá tí ó sì dẹ́kun kan yọ̀ kan bẹ́ẹ̀ ni ọkọ̀ sákèsí tí ó fà parun tí ó dẹ́kun kan yọ̀ kan ànábì sallallahu ó ní mọ ọlọ́run nígbà ìdẹ̀kùn tọ́lọ́run lè nígbà kọ́lọ̀ mọ́jọ jù báyìí lọ olùkọ́ jẹ́ kí ìjọba ọlọ́ba àpapọ̀ ẹ̀ nǹkan kan bá àwọn èèyàn jẹ́ ẹlẹ́jọ́ tó bá wa jẹ́ o ẹgẹ́ bí ẹlẹ́gbẹ́ plan òun náà ni pé ìpínlẹ̀ tí ò bá sì bá wa àyè mà ní ìpínlẹ̀ kádàwò bá dé tí ò bá sì gbá wa ní tiwa gangan báyìí fún ara wa àìsí náà kádàwò dé kò sì tọ́ fún mi ní òdòdó kórìbẹ̀ ní òdòdó ayé o. bẹ̀bá rí ibi táwọn ènìyàn lọ́hùn ẹwà àwọn imam ní mamlaka rọ̀bíyà sàwùdíyà náà bá ń ṣe kútúbà júmọ̀ àmọ́ kíkọ̀ láti sàràwì ẹ máa ebe rà àlùkùnú sílẹ̀ nínú mọ́tò mi ẹ wo bí ń ka àlùkùnú àdúrà wọ́n ti ń ni ẹ wá wọ ẹ wa pé ibi báyẹ̀ dídá tó sọ̀kalẹ̀ sí ọlọ́dà fún ọlọ́ ẹ rò pé ẹni tí ń kálukú ní ṣùgbọ́n gan wọn rọ̀jò bọ́ọ̀mù lé lórí ni wàláhì àdé tomi tomi lójú tomi lójú ó sì mọ ìpàdúrà fáwọn tára ń lè àwọn òsì tí ìsílẹ̀ rárá lọ́sibẹ́ sí nínú ìlú lórí ìyẹn eléyìí ọjọ́ kan nínú ọ̀rọ̀ yẹn nínú ntọ́nà ọba nífẹ̀ẹ́ sí jù ní kí á súnmọ́ àtàlù tó ṣe ní ẹ̀sùn fún wa tó ṣe lọ́rùn yẹn tí ẹ̀ bá wá ń fi kún àwọn tí ó máa ń tó pọ̀ ẹni yóò tó bá ń bẹ̀rẹ̀ ọlọ́run bá bọ́lọ́run bá lò nígbà tó ara jẹ ọlọ́run fa inú rẹ̀ bá lò nígbà tí nira bá dé kò sẹ́ńtì òde bọ́ sínú nira ọlọ́run ní lára. ọ̀kan náà wọ̀ ọlọ́run wọ́n rán wa létí wọ́n lè wọ a. Yunus alayhi wọ́n nígbà tó ẹwà ayé àtọ́lọ́ ọba sọ̀kalẹ̀ fáànù àti ìfọ̀dọ́lọ́ àríwọ̀ sọ́lá wípé ní mú sí ọmọ ìyá rẹ̀ tí ẹ bá fẹ́ pé lọ fàlọ́wọ̀ náà ánà òkè ánà mílẹ̀ mùsàbìlì tí ẹ bá fẹ́ pé ó jẹ́ oníṣẹ́ ẹni tẹ́lẹ̀ ó jẹ́ oníṣẹ́ ẹni tẹ́lẹ̀ káánà àti ní ìlú mọ́ọ́dí yẹn mọ́ọ́dí náà nínú gírámà káánà mílẹ̀ mùsàbìlì ahọ́n rẹ̀ kì í dúró fún rẹ̀ sí ọlọ́run ó sì mọ̀ ní ó sì ti fẹ́ ìdíwájú làlájẹ tàbí ìbàkùn ní ìyèdè láyé ìgbà fún ẹ̀mí ò ní bọ́ sálùkà ló fi dé inú ẹja náà sì wà. bí ẹ bá bọ́ sómi lásán àránúra mọ́ orí kó tó débẹ̀ lágbà pé ah, alágbádá ti parí lẹ̀ láì sí ìdọ́gbẹ́mọ̀ ẹja. kékeré ló dé àwọn ọmọ bọ́ sómi làhàpọ̀ òun á bọ́ sómi wọn bọ́ sómi ẹja ọlọ́run kò sì ní gbẹ́mìí ti ta ìsálùkà náà fi dé. ibẹ̀ ló jùmọ̀ jẹ́ sàárì ẹ̀ bó ti gbẹ́ mímí náà ibẹ̀ ló jẹ́ sàárì ẹ̀ iye ọjọ́ tó lò nínú ẹja bó padà jáde síta láàyè ní ṣe kékeré tó kú ẹ̀ bá pọ̀ síta. nítorí pé oníṣẹ́ ẹ̀rẹ́ tó wọ́n ní ẹ̀sìn wo pèrè àwọn ń tiẹ̀ ẹni làánà òun ọ̀tọ̀ ọlọ́run ọba ni ìgbà tí jìbìtì náà dé ló képọ̀ ọlọ́run ọlọ́run ní mi ò gbọ́ kò bá mu báyà ti sọ̀kalẹ̀ ní ẹ̀gbọ́n ni tó láti yúnù àyà 91 àìlàn ó yá ọ̀gbọ́n ẹ̀dàkọ̀ ẹlọ́wọ̀ tó máa ẹlọ́wọ̀ ní bá ẹlọ́wọ̀ tó mọ̀ mí ọ̀kọ́dé àfẹ́yẹ́ta ọ̀rọ̀ lò tó gbẹ́rù gan ti mi tẹ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ mi fún ọtọ náà lè gbọ́ wà fún tó sì kó bìlẹ̀ jẹ́ ni ọ́ tí tó ní ìdáhùn lábúlé lórí rẹ̀ tọ́lọ́ bá sọ bẹ́ẹ̀ sí àwọn ẹ ti máa ń ṣe bí àwọn náà sọ bẹ́ẹ̀ sọ ẹni bá ti rí ìfẹ́ àwọn ọlọ́run sọ bẹ́ẹ̀ sórí náà títí ayé òkúta. ẹlẹ́ẹ̀kejì ápìlì haram oníkéyìn náà jẹ́ haram ẹ̀dá kọjá pé ìsára torí pé mùsùlùmí òdodo bí inú ilé kan bá ń dàrú wọ́n fẹ́ kí mùsùlùmí tó bá dúdú ọlọ́run mà kó kópa bí òtètè àdúgbò kan dàrú mùsùlùmí tó bá dọ́lọ́run mà ó yẹ kó kópa bí ó ṣe tòrò kí wọ́n sọ pé lágbẹ́dá ń bẹnu àwọn tó lẹ́nu sábàbí dáadáa bẹ́ẹ̀ náà sì ni ìlú téèyàn wà kátó wá gbogbo orílẹ̀ ipa tó wáyé gbogbo mùsùlùmí nàìjíríà ló wà bí fi ń sọ̀rọ̀ yìí ó tó kápó pátánìkọ̀ yìí wàhálà ó ti kú gbogbo mùsùlùmí nàìjíríà ló wà ní mọ́tíláṣí kò tẹ́lẹ̀ ní ìmọ̀ ìlà wa ṣetán láti lára sọ̀rọ̀ ìta wa fẹ́ gbọ́ lágbọ́yé níbo ni haramu rẹ sọ bí sáramu gbà wọlé ní ìsìn àbí haramu gbà wọlé níbi àjẹ́ àmọ́ iṣẹ́ ìjọba ni òṣèlú ni iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ oko ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òwò ṣíṣe ni níbo ni gbà wọlé níbi ká kó pamọ́ haramu tún sábà wá bí wá léèrè à ń sọ pé tó nígbà tó rí ni sáàtà kọlọ̀ tó tó nígbà tó rí ni. ó burú púpọ̀ ànábì wa sọlá àṣọlá ó dáwàkùnrin kan onírìn àjò ni nígbà pàtó ànábì yìí ti ara onírìn àjò ṣàpèjúwe ó ní pé bẹ́ẹ̀ bá rìnrìn àjò àjọ àmọ́ gbà sí ìbànújẹ́ náà lórí ìrìn àjò ó yẹ kéèyàn tó tẹra mọ́ àdúrà lórí ìrìn àjò kọjá àgbà tó wà lé ọwọ́ ní bó ti dé nínú náà tó ayi áta irun ẹ̀ ti ta ara eku ti mu láì máa kọjá àbíṣẹ́ ti ńlá títì ìyẹn ni kó ti pẹ́ lórí ìrìn àjò yàmúdù yàdẹ́ ìyè lásìkò náà yàrá yàrá gbogbo gbàmí wa ń tọ́lọ̀ gẹ́gẹ́ bí ìlú náà onírìn àjò kí n jẹ́ ká jọ gbà

èsì ń dàgbà ẹran ya rẹ̀ sì ń lé kó ń sanra ti ọrùn ti látara ẹwà tó bí sọ náà bá wí ìfà náà yìí na àdúrà níbo làdúrà lẹ́yìn wọn ti gbà àdúrà rẹ̀ ò gbà ọ ìmọ̀ mùsùlùmí ló gbà wá. Abdullah ibn al-Imam rahimahullah ẹni kan wọ́n ní àwọn àbàmì ìsọ̀rọ̀ yìí àdáwò dé bá wọn gbà kan orílẹ̀-èdè wọn burú i nàìjíríà wọ́n wá ké gbàjarè wọ́n wá kígbe síta wọ́n ní ẹ̀gbọ́n ẹja lọ́wọ́ ẹja lọ́wọ́ ọ̀rọ̀ ti ń burú ju ní nàìjíríà lónìí. ọlọ́run wá jíjáde tẹ́ ẹ jáde lọ yẹ. tẹ́ ẹ lọ bọ́ yìí ìlú tẹ́ ẹ sọ pé kémi ẹlẹ́dàá yìí má bínú ṣe bíbí àbúrá ní yẹ bá ara tí ẹ gbé kún bẹ̀ lẹ́gbẹ́ jáde bí ẹ̀yin wọ ṣe bí ẹ̀yin wẹ̀wẹ̀ mọ́ra bá bá ìyàwó ń ànábì wọn náà ló kó máa sọ bẹ́ẹ̀ fún wọn ṣe bí tàrfàhónà ìláyà àkúfán tọ́lùpàpá fún bí hajj máa tí bọ́wọ́ tẹ́ fi pààyàn lẹ́ńtẹ́ sókè abẹ́ ti gbàgbé ni ẹ bọ́wọ́ tẹ́ fi dúnyàn lọ́rùn tí bọ́wọ́ tẹ́ fi yìnbọn àbòsí tó bọ́ lẹ́ńtẹ́ sókè wọ́n bá látọ̀ bí àbòrúkà fún mi lọ́wọ́ tí bọ́wọ́ náà lè fi kó àwọn àbòsí tẹ́lifù bá pé ní ẹ̀mà jẹ lọ́jọ́ fún ibi tí òbí tó ẹ̀dúgbò lọ. nígbà tí ìnira wá dé wá báyìí ní ìsìn tí ìbínú èmi ọlọ́run bá gbọ̀kalẹ̀ sí kò sí nǹkan kan tó lè tẹ lè mú tó tẹ lè mú jáde látara pé ọlọ́run má bínú ọlọ́run má bínú àfi kó jẹ́ pé ẹ̀mà jìnnà tọ́lọ́run sí kí ọlọ́run bá sí gbogbo àwọn ìlà kódà ẹni tí ò sí lára kódà ẹni tí ò lọ bì kan tí ò tẹ̀ sọ fóun ṣe kankan láti fi fi lọ́wọ́ gbogbo èèyàn mọ̀ padà wọn dị ti débi wípé ah, ọlọ́run dákun wọn á sànù alóyún èdè yìí o ẹlòmíì ọ̀hún kàn bọ́ lẹ́nu ẹlòmíì gbèsè ní ìlú gadé èyí ó dojú kọ kéèyàn tó máa sọ bẹ́ẹ̀ èyí ó ti tán láti padà sọ́dọ̀ èyí ó ti tán láti fàbò sílẹ̀ èyí ó ti tán láti sí haram nínú rẹ̀ ìgbàjẹ́ wọ mẹ́sì wọlọ́hì ìgbàjẹ́ wọ ẹlòmí islam bí ó jẹ ẹlòmí ìkóòrò islam lórí bí ó jẹ wọlá ìgbogbo ìlú sílẹ̀ láyé tó bá jẹ́ aláwọ̀ ẹ̀ka tó rí pé bá rí pé òun jọ wọ́n wọ́n sàánú àmì àwọn ọ̀rọ̀ òun muslim ní òun òun ó sì lè jẹ́ pé muslim náà ni tí ọba ti gbé pamọ́ ìmọ̀ gbogbo ní wọn já lẹ́gbẹ̀ẹ́ ní ọ̀dàwọn dá sí. ṣé sọ pé ẹnu rẹ àwọn mú tàwọn torí tó bá lóhùn mu ọ ní ẹ̀rọ alákatá tí kí ló burú bí ẹmu ní ìkù àní náà tọ́rọ náà sọ fún wa ẹ pe nǹkan kan mí ìmọ̀ mi pẹ̀lú àtẹ̀lẹ̀ ọ̀hún mà á wọ ìyá àdá bẹ́ẹ̀ làwọn èèyàn ń pe igi wọ́n ń pe òkúta wọ́n ń pe sàárè wọ́n ń pe òkú ń pe tí ń bẹ láyé tí ò sí wọn sọ pé gbogbo ó ẹlòmíì náà sọ fún gbogbo ti ẹ pè wá kò sọ pé ẹ rántí ní àdúrà yìí bá ti lọ ẹlòmíì sọ bẹ́ẹ̀ fún ọdún láwọn sọ bẹ́ẹ̀ fún ọ̀nà yálà ó jẹ́ ni àbí jẹ́ kìrìsìtẹ́nì gbogbo ẹ̀rẹ́ là ń gbọ́lé orí rédíò kí wọ́n máa pè ọ́ subhanallah ẹ sọ́ra fún ẹbọ àwọn àdúrà tó jẹ́ ẹlẹ́bọ tó jẹ́ ìlànà ẹbọ pọ́nbélé wàlùmọ̀tàdà tó jẹ́ pé ó kún àwùjọ àwọn èèyàn ẹmọ máa lọ kójọ síbì kan lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ láàrin ọdún níparí ọdún ẹsẹ̀ dùá gẹ́gẹ́ bọ́lá ọ̀rọ̀ bá ti sọ kẹ́kẹ́ ẹsẹ̀ dùá bọ́lá ti sọ pé ẹsẹ̀ ní yìí ọlọ́run tó tẹ̀ wá rọ àròjinlẹ̀ pé ṣebí wọn sọ ṣebí islam lànàbì mú wa ṣebí òun lọ̀gá wa ṣebí òun afájú ayé afájú ọmọ ádámà láyé àti lálùkì yàmà gbogbo nǹkan wa ń sọ nínú ẹ̀sìn bóun ló fi ṣe ṣe bóun ni túnmọ̀ tí wàá débi kọ́ọ̀tù fún ọmọ ọmọ ádámà báyìí láti fi wójú rí ọlọ́run tó bá jẹ́ pé ẹni tí ọlọ́run fi rán àní ìtàn ló fi ṣe àbáfọ́fẹ́ ló fà gbogbo ẹgbẹ̀jà ọ̀gbà yìí tí ò wá létò kankan náà báwo ló ti kú mọ báwo ló ti tìyàwó báwo ló ti ṣe báwo ló ti ṣe dùá báwo ló ti ṣe sọlá báwo ló ti ṣe ramadan báwo ló ti ṣe kàrọ̀wé báwo ló ti ṣe mẹ́tílà báwo ló ti sọ̀rọ̀ yẹn báwo ló ti ṣe hajjú tí gbogbo ẹ fi wá yí padà tífẹ̀ ni wọ́n ga tó gbọdọ̀ báwo ló ti ṣe dùá àtàrí sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ilé ìta ló wọ̀ nígbà wọn sọ̀hárà bí wọ́n

tẹ́lá gbọ́dọ̀ àná ìgbà pé yá àlàfé àbí yá ọ̀fà yóò sàdúrà tẹ̀lé ó ti pé ọlọ́run ó sàdúrà lókù ẹ̀rọ ẹ̀yìn ìgbà máa pè ní ẹ̀gbà máa pè ní one thousand ó nígbà tó bá gbẹ́lómi lọ yá àlàfé yá àlàfé lórí kíni kí lọ fẹ́ kọ́ lọ́wọ́ sí ó ti gbọ́ òun náà ní yá àlàfé lóòótọ́ yá àlàfé yá àlàfé yá àlàfé yá àlàfé yá àlàfé yá àlàfé tó dà ń bẹ nínú kan tí àwọn olùmọ̀ sọ níbí yìí wọ́n ní kéèyàn máa bẹ lọ́run lẹ́nu tí ò síríọ̀sì tó nǹkan ọ̀ma ti ń ṣe mo wà ní ìtọ́jú omi mo bá báyìí wọ́n ní ẹja kékeré kan ọgọ́rùn ọgọ́rùn kọ̀ọ̀kan wọn ò pé lẹ́nu bàbá náà àwọn akọ ni o ó sì ìṣẹ́jú bíi mẹ́rin tí wọ́n fi kọ́ mọ́ kan kọ̀ọ̀kan àti

tó àbájọ bẹ́ẹ̀ náà ni wọ́n máa wọ́n tẹ̀sùdúrà wọ́n sí zuwa five hundred fifty sì sí one thousand tó bá ní òun ti fa kan ten thousand sílẹ̀ tó ó ti lẹ́ẹ̀mẹ̀wá nìyẹn. bìkọ́lí subhanallah wàlá wàlá àníkù sọ́kọ́ ọmọ sọ pé yá aziz yá aziz yá aziz kó ọmọ pèdélẹ̀ dáadáa bọ́lọ̀ ti jẹ́ òtọ́ láì wá sọ tó fẹ́ mílíta fi pé ọwá kù yumuyumu kọjá torí tọ́lá náà fẹ́ ka alùpùpù alùpùpù ní wọ́n ti kọ́ ibi alùpùpù bẹ́ẹ̀ rí láyé iye èèyàn èyí náà pè wọ́n wọ́n bọ̀ wá sọ kalẹ̀ ní lọ́tùlá níwọ̀n náà fún náà

báwo ni pàtíkà ti di píkọ́ọ̀tù tó báyìí nípa àlànà ẹ̀yẹ́ Islam àfi bí ìgbà tí òsè gbọ́dọ̀ lọ́mọ láyé àfi ìgbà tí àdáparọ́ làwọn èèyàn dápa náà gbogbo ń tàn pé ní alukurani àbí súnà tànàbí sọlọ́mọ ọ̀tàrà àlẹ́ wàhálà ojú òpó kan ojú òpó tó sínú tànàbí ló ti sílẹ̀ tó fi dáa bá dì mọ́ ọ̀rọ̀ onídàrú tàbí kò láyé kò sí nígbà wọn kò nígbà wọn àwọn ọdún gbọ́dọ̀ ti hàn iná làwọn ọ̀tọ̀ náà bá dámà tí wọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ọ̀fẹ́ ìṣèlú lórí ayé máa ń da àdàlúdàpọ̀ wà dúró láwùjọ tí sọ̀rọ̀ náà kà máa sábà wọn pàtàkì òun náà sàwà á ayé ìdí náà ní sọ́ra kẹrin sọ́tù nípa wọn kẹ́kẹ́ náà ṣe gbèbèrè kẹ́lẹ́ ìdílé bákan náà wájú ọlọ́ lẹ́yìn tọ́nà lọ́nà bí ló ti àwọn ọ̀rẹ́ ìlà ti ṣe náà ẹ̀yin kẹ́ẹ̀ ju òdodo lẹ́yìn ìdáfẹ́ náà ayé ìdí náà ní sọ́tù nípa inú pàtó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà máa wá sí náà máa bẹ́ẹ̀ òun náà sì mọ̀ pé òun kàn ń sìn bí aláìsí. ọ̀kan gbòógì nínú tí máa fà á tí àdúrà kì í fi nìyẹn o ó máa wá ka kúrò àyè ó máa kún yúnúyúnúyúnú ó máa sí péjì kan lé kan ńgbà tá a tẹ̀ ní ìpìlẹ̀ rẹ̀ dá bó wà ní tí ó gbàjáde ní òkúta bákan náà òun ni kéèyàn mọ́ mi gbàgbọ́ síbẹ̀ lọ sábà ní ẹ̀sìn dùá wọn ni a ti ṣe dùá èyí tí àwọn ti kí ló jẹ́ a ti gbogbo ìmọ̀ra wọn nìyí. nígbà tí a bá pè wọ́n sáfì èsì ẹ̀bọ wọ́n lé ní ẹlọ rí sọmọ́lẹ̀ ẹlọ sọmọ́kè ẹlọ fẹ́ sáfẹ́gùn tí bá ń bẹ̀ náà tí bá ń kàlùkù náà ẹ àfọ́ká kàlùkù náà àmọ́ ayé gbogbo ìmọ̀ra wọn náà nìyí eléyìí ò sí ní ẹ̀kọ́ àdáyé o. a ọ̀gá ń bẹ náà níbì kan nígboro ilẹ̀ yìí náà ni àkójọ ní àkójọ kan àwa nítọ ẹjẹ abẹ náà lórí ìpínlẹ̀ báyìí ti ń o ọlọ́run fún ẹnìkan bá ti dùá nítorí pé dùá tó láti bẹ náà lórí àlámọ̀ ìgbà ẹnìkan bá bẹ ẹnìkan bá tún ní ẹ̀ka tó tún náà òun náà tún ní ẹni tó

bàbá ń pariwo ìṣọ̀kan ìṣọ̀kan lórí kan náà là ń wí àwọn èèyàn gbọ́ kínní ìlera dáa o tó bá ti fi séyìn bá má o ìṣọ̀kan lórí kan náà tó ní ẹ̀rọ ànábi pépè sí ọlọ́lọ́ ọ̀sára àríwá ọ̀sálà lọ́lọ́ fi sọ ayàkalẹ̀ fún pé làkún dín òkun wà níyàní ìparí gbogbo sóra kà kéde sóra tó dùn làkún wàlíyà dín nítorí pé lẹ́sìn pé mi kọ́ mbẹ lọ́dọ̀ tèmi kò sí tó kẹ̀mí pẹ̀lú dín. tí wọ́n wà náà ló kalẹ̀ fún àdéhùn àtàwọn ẹni òkìtì láyé jẹ́ tiwa mọ́ ibi ẹ̀nà ọ̀sọ̀fọ́lá dáadáa lẹ̀ dùá ònìyàn àti dùá àtàdùá ara kà fún wọn nìyẹn lẹ́yìn wá gbà náà òun pé kí ló máa ń pàṣẹ tí àbúrú bá wà kí ló bàtà ìmọ̀ ìpèrè wa sákèèsí táàmù sọ wípé ẹfà àwọn èèyàn lẹ̀ ẹfà àwọn èèyàn lẹ̀ jàre nítorí kọ̀ọ̀kan bá ṣe yóò bá lọ́dọ̀ ọlọ́run tẹ́bá wa rẹ́ni tí ń pàkíyèsí wípé nǹkan báyìí ò dáa ń sọ pé yẹ àwọn alátakò táwọn ló fèlè ọ̀nà ọ̀pẹ̀rẹ̀ alátakò ní ẹgbẹ́ alátakò àtakò tí ń bẹ láàrin àwọn kìrìtẹ́nì ọkọjá àtàlẹ́ àwọn àdùsùnmí nípa pé báwo ló ṣe yẹ káwọn ṣe lọ́wọ́ láàrin àwọn atẹ́jẹ́ àfà nínú wọn kọ̀ọ̀kan mò wúyẹ o tẹ́ máa ń ṣe wá sí lórí rédíò kódà máa sì ìpè Akbar kí ni ó sì sọ mùsùlùmí ẹwọ ẹwọ ẹwọ ìsìnkú ìsìnkú bó ṣe wọ́ọ̀sì tó láàrin àwọn akẹ́kọ̀ọ́ àwọn mùsùlùmí tí wọ́n mọ ìsìnkú mọ́ tó jẹ́ pé ìsìnkú ló kù ẹwọ báwọn pásọ mi ṣe gbógun sí láàrin ara wọn náà ẹbí ẹ ṣàpèjúwe pé ẹ̀yin tẹ́ ẹ pé ayé kìrìsẹ́nì ẹ mọ̀ ti yẹ ọ̀tọ̀ ọlọ́run púpọ̀ ẹ mọ̀ ti yá ìka ẹ mọ̀ gbọ́dọ̀ ẹ̀rọ pásọ lórí rédíò nínú program even public lecture wípé ẹ mú ẹ̀rí wá ibi tí wọ́n ti ní kẹ́ ẹ tó jẹ́ pé ẹ̀rí ń sa ayẹyẹ tó kù ní wọ́n ní àmì ẹ̀kẹ́ náà sòkú báyìí kó kù di rádaràda kó òkú di òkú ọmọ ńlé mọ́ yín lọ́wọ́ òkú di òkú aláǹtakùn òkú di ọ̀pọ̀lọ́ tó lọ pé tẹ ẹ bá ti bá ẹlẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀ẹ́kàn fẹsẹ̀ gbádànù ni òkú mi ìtómi bá ti ń sun lára ẹ̀ nígbà tó kú fífi tí wọ́n fi kó sí ẹ̀ náà tí wọ́n fi lò sí báyìí ibẹ̀ ní gbogbo ìdọ̀tí ara ń jáde sí níbi tí wọ́n ti ń bí lógbòlógbò àwọn wà dá sọ wọn láwọn ìpàdéyé àwọn àfa àwọn kámẹ́tì sọ pé ẹni tó ti ń ṣe wá sí Islam wọ́n wá ń lòdì sí ní gbogbo ọ̀nà wọ́n wá fi fóònù nọ́mbà alẹ̀ àtàdírẹ́sì pé ìwọ náà tí wọ́n wáyé pé pásítọ̀ ní ọbàjọ́ olódú sọ fún mi pé ní tí mo sọ ọ̀ráyì sílẹ̀ yìí ń sọ látàkùn tọ́pẹ́ ńgbà tá a fa orí fún náà tí bá ń pèpè síbi òdodo tó sọ pé ọlọ́run wí ànábi wí sọ̀nùlọ́ ọ̀dáàlà fàlà nínú Islam làwọn kan máa sọ pé àwọn alátakò ni wọ́n àwọn wọn láwọn bàbá àwọn ọmọ tí wọn láwọn bàbá àwọn ọ̀gágbọ́ yẹ ẹ̀sìn àwọn ẹlẹ́sìn tuntun oríṣiríṣi àwọn èèyàn ń rí ní Islam náà lónìí gbogbo àlámọ́ ní gbèsè ayé tó kù kò tuntun lógún yìí ó rẹwà sí ni Islam náà wá dé báyẹn ló jẹ́ tuntun ọmọ ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ ìsìláàmù yẹn ó ti dáràn ọ̀wọ́ àríwá àtòbí ẹ̀ ti dàrú nìyẹn ní sáyé tó sáyé tó ti fẹ́ dókòrè náà ìyẹn náà jẹ́ ìkàfẹ́ káfíà sí ìtìtì sọ́mọ pé tí ẹ̀rọ ń bi ọlọ́run ọba nǹkan méje tó tọ́ èèyàn ti ń fi rinlẹ̀ fọ́lọ̀ àkọ́kọ́ ìjẹrìba tó yẹ kó jẹ́ ròyìn mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ó ń mú gbàgbọ́ pé mo ní bùkátà fọ́lọ̀ òsọ́kùn tó tán ara ọ̀kẹ́rì padà ẹlẹ́ẹ̀kẹta ọkàn ẹ̀rọ ẹtí máa sọ pé ọlọ́run dákun tó bá fẹ́yìn náà yóò bẹ́yìn ẹtí bá lè sọ pé ọlọ́run jọ tó bá fẹ́yìn yóò bẹ́yìn tí òfin lè jùlọ lọ́rùn àrẹ yẹn náà ọkàn ẹ̀rọ òbí mẹ́ta. bákan náà rọ́gbà ó túmọ̀ sí kẹ́ni ìyẹn mọ̀ pé orékùn lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì tí òjò ló kí ló tún wá tọ́wọ́n ágbà máa rán máa lórí àdúrà kò mọ̀ kó orí túkù lọ́dọ̀ náà ẹni bá ń bẹ máa mọ̀ kó orí kù lọ́dọ̀ náà ti pọ̀ ó kí n tún ìsinmi lọ́wọ́ òun ẹlẹ́ẹ̀karùn-ún ìtura ó bìbìlì àjì ó mọ̀ kó ó mọ̀ pé ní àbí ọ̀fà ó mọ̀ kó Ibọ́ náà bá ní ọ̀dún ní bùkátà fẹ́ dáa rẹ̀ ẹwà rí àwọn kẹsàn-án bẹ látara kí wọ́n máa bẹ náà. Àkọ́kọ́ àìsídò mọ̀tòmọ̀tò ẹ̀yin lẹ́sàn-án sọ pé wá èyí tó sì ní ìrẹ̀wẹ̀sì ń jẹ fún ọmọ náà ti rọ ìsọmọ náà. Lóògùn àti kìí fi bẹ ọlọ́run kìí sọmọ náà ní onígbèrè àgbà. Bákan náà, ọ́sán kò sọ̀rọ̀ ọkàn nílé ń bẹ fún ọ ẹlẹ́ẹ̀kẹta àlẹ́rọ́jọ àníńlá ìgbóríkù òde ìsìn ọlọ́run bá fún bẹ fún ẹlẹ́ẹ̀kẹrin àìsàìmọ̀ àǹbẹ̀lọ́ bàbá ọ lẹ́nu gbọ́dọ̀ náà ìgbẹ̀yìn ọ̀rọ̀. Tókọ́ náà sọ pé ọ̀pọ̀lọ̀ Ọlọ́run bá ń sọ pé ẹ̀bẹ̀ mímọ̀ ọ̀dá yín ní ìbáàdà tí bẹ̀rẹ̀ tàfún rẹ̀ ní ni pé obì hùn ní ẹ bẹ̀mí iná lẹ́dí náà tẹ̀sibirú náà á ní ìbáàdà tì àwọn tí wọ́n ti bẹ̀ ní tẹ́ látọ̀rọ̀ bí má káyì wọn báwọn tó kọ́ fàyàdé kòlù nàjà àlùjọ́nà ni wọ́n wọ̀ lọ́yẹ̀ àyìn jáà ni wọ́n wọ̀ lọ́yẹ̀ tó ń ẹ jẹ́ káwa jẹ́rìí kan tó máa bẹ ọlọ́run bá wa dáadáa bákan náà lẹ àdúrà yìí máa jẹ́ sábà bíi àlìjánà káwọn sọ ọlọ́run àlìjánà wà á kọ́mọ́lá bá wọn rà bá ní ẹ̀ta ẹ̀ta àlùm lọ́jọ́ ní àlìjánà àwọn ọmọ àwọn àlìjánà bí wọn mọ̀ bí wọn léèrè pé àwọn tó bọ̀ láyé ti rí káwọn ti dé ẹ̀yìn láti ń bàtà àlùm náà sọ àgbègbè mìíràn ti gbọ́ ẹgbàgbé kàkà àwọn àlìjánà mọ̀ sọ̀rọ̀ jóni tó lọ́wọ́ kọ́ló iná kùnà kọ́bùlù bí a rí náà mú sí kí ní àìgbà yẹn ẹ̀rú ń bà wá bọ́ tàbí àwọn náà bẹ̀ náà pẹ̀kọ́ lọ́n jáde jẹ́ ìrírí kálẹ̀ wà jẹ́nu alhamdulillah kó ti wá ṣẹlẹ̀ báyìí wọ́n mọ̀ sọ pé ìgbà yẹn ẹ̀gbọ́n ni kúnná iná kúnná kọ́bùlù nígbà yẹn fi àhìnà sáàbẹ̀ láàrin àwọn èèyàn wa tájọ gbáyé mú sí kí ẹ̀rú ń bà wá náà gan àmọ̀ pé wọ́n àǹfààní yóò tó فمن الله علينا تقوى بطبع بسانوا ووقانا عذاب السموم شو سوى لمنا inna kunna min qablu nad'u torí pé à ń bẹ̀ tẹ́lẹ̀ náà kó mọ̀ sí wa lọ́mọ náà nígbà olóore tó máa ń sa ìyẹn ni pé àwọn èèyàn gbà wípé àwọn náà ti ń bẹ ọlọ́ọ̀ba pẹ̀lú pé ìpayà ń bẹ nígbà náà gẹ́gẹ́ bí kàyà ti ń bẹ fún wa lónìí náà táà ń bẹ lọ́mọ pẹ́lú kọ́lọ́jà lè san lórí dáadáa lè wa ìwà ti ń bẹ lọ́hùn fún ọ̀rọ̀ ara wa à ń ẹni tá a mọ̀ rí ẹni tá a mọ̀ rí kábí ọlọ́wọ́ bá fún un bẹ́ẹ̀ bá mọ̀ yàn rí gan-an tí mo ti ẹwọ́ ara yàn tí máa dúró ní express accident bá ṣẹlẹ̀ nígbà míì tá a bá rí pààrọ̀ èèyàn ti dúró èèyàn ti ti pọ̀ tó dúró èyí ń pa kẹ́lọ́bì máa lọ kì í ti kọ́ pẹ̀lọpọ̀ ẹni tí ń lọ náà láàánú ìgbọ́n wọ́n rí pé alhamdulillah àwọn tó dúró iná pẹ̀lú ògbó náà wọ́n kọ́ problem tó ń ti pé àwọn òṣìṣẹ́ ìjọba tó ń bẹ tí wọ́n máa dúró owó ẹ̀ bàtà wá ń sè yẹn kí ló fà á báà ní bẹlọ́ọ̀ náà nígbà tí mo ti bá kárí ká bẹlọ́ọ̀ bá ṣe àgbọ̀ náà wálé òmùrọ̀ náà ti rárá náà láti wálé òmùrọ̀ náà ti rárá náà ọlọ́run fà àwọn ẹni eré fasájú wa lórí wa tó lórí wa mọ́pọ̀ àwọn ẹni ibi tó lórí wa lórí ṣùgbọ́n tiwa náà tá a ṣe ìgbésẹ̀ tá a gbèrè àti kọ́kọ́ sàlẹ̀ síwájú yẹn bára ló bá ṣe rí lọ́rọ̀ ti máa ń yọ lórí wọn táà náà bá ti sọ láti sọ lọ́rùn ọlọ́run mẹ́rin eré wa ẹnì kankan òbí kò yẹ pẹ̀lú bí ṣe rẹ ẹni tí ń bọ̀ lọ́la ò lè fagbára débẹ̀ àbí mímọ̀ sí àbọ́gbọ́n ẹni tó lọ́n bá yàn síbẹ̀ ni ó débẹ̀ ẹni tí ó wà níbẹ̀ ló wà níbẹ̀ lásìkò yìí lè mímọ̀ sí ẹ̀ tó bá náà fẹ́ kúrò tí ó sì kú ò wà sọgbọ́n àtàgbára ẹ̀ mo fi ọlọ́run bá búra tí ò bá kúrò ọlọ́run sì tó sì ń bá a lọ náà bí wọ́n ti ọba kò sí ọ̀nà kan ẹgbẹ́ ráwọn èèyàn tí wọ́n sì ṣe tán tọ́lọ̀ létí tó bó ti iná ló ṣe jàmá sáwọn tó wà sáwọn náà ṣe tán ni sábà sàti ṣe ni ṣé yàrá àti sọ pé ti ni ẹgbẹ́ ráwọn ń bá rí káwọn ń bẹ̀rù àti bá wá bá dákun bá ti ṣe tán pẹ̀lú ti tán wa àbí bá tààrà bẹ́yàn ọba pẹ́ láyé àbẹ́yàn ó lo ìtẹ̀mí tíntín tí ó tó nǹkan ó dá pé ó fa àlàáfíà lọ ayé wàlá ó dá pé ó fa àlàáfíà lọ ayé. àwọn kan àwa ní ìpìlẹ̀ àwọn tẹ̀rẹ̀ rántí pé aburú ṣẹlẹ̀ dáadáa ṣẹlẹ̀ ẹlòmí ń bẹ láyé bí wa náà tí ò rántí kàkan ló méjèèjì. kó mà nígbà tó bá jí sáyé parẹ̀ kan sọ pé àkódà ah, láti last month lẹ̀ ti jẹun mọ́ ó tó kù kẹta ọlọ́run mú yí padà òun kò sì àwọn táwọn ọ̀rọ̀ ti pé aburú lè tún eléyò dáadáa tún eléyò kátó máa káwọn ọjọ́ àǹfààní yẹn láti máa ti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر أعداءنا عداك أعداء دين اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ربنا ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا يا رب العالمين يا عزيز يا لطيف إنك رؤوف قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يذكركم ولذكر الله تعالى أكبر والله أعلم ما تسمعون قم إلى صلاتكم